do you have families back in Nigeria that you want to actually purchase a car for them, but you don't have the cash at hand? You need to contact Glazers Automobile for a payment plan. Or you want to change, you want to swap your car, or you have you have shipment of cars, but you don't know how to clear it down in Nigeria. Listen to Aut Glazers Automobile. Laura is back again. I'm here to introduce to you Glazers Automobile Ventures. They are into cars. Have you been trying to buy cars? Or are you looking for where to buy cars? Their own is very totally different from all those car ventures that you see out there. You can contact them for all your auto deals. They can also undo your shipping and clearing for you at best rate. They buy, they sell, or you want to do swapping, or shipping or clearing, they can do all that for you. Buying, selling, swapping, shipping, clearing. I mean, it's a total deal. Glazers Automobile Ventures. They are your number one deal when it comes to cars. If you have been trying to change your car and you don't know how to go about selling your old one or you want to swap it to get another one or you have your people back home in Nigeria that you want to send cars to, but you don't have anybody to clear it for you, or you don't even know how to ship it down here, contact them. They will undo everything for you at best rate. And their own deal is they offer payment plan. They offer Glazers Automobile Ventures. They order, they, they, they offer payment plan. in tó Fiyato, fi yàtọ̀ fún gbogbo àwọn tó kúnlẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ àwọn eléyìí san díẹ̀díẹ̀ option san díẹ̀díẹ̀ wà san díẹ̀díẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò fáwọn èèyàn yín lé àbí wò ó tẹ́ fẹ́ ra o fẹ́ change mọ́tò o tẹ́ mọ̀ bó o ti fẹ́ ṣe o fẹ́ gbé ètò e òun lo ó dùn wọn lé o fẹ́ gbé èmi ẹnì kà tó bá fẹ́ àbò fẹ́ send mọ́tò wálé o mọ̀ bó o ṣe máa send ẹ̀ o mọ̀ bó o ṣe máa ship àbí pé bẹ́ẹ̀ ni tó fẹ́ bẹ́ẹ̀ clear pé Glazers Automobile Ventures gbogbo ẹ̀ lọ́ máa bẹ́ẹ̀ ṣe ìwọ tó fẹ́ máa dá owó mọ́tò tó máa fi pé Some dear dear payment plan Some dear dear, Boba and I am one hundred percent guaranteed I am guaranteeing you that your money is one hundred percent safe. I am standing personally standing as a guarantor. You kukuma know that I will not bring anything here for you that is that is going to be you know any any any client that I am not sure of me, I will not bring it here. You know, all the all the vendors that I that I advertise for, I am 100% always guaranteed pé Cause sí kò kò I am always doing my verification before before I before I advertise for anybody. That's why you don't see me taking advert left and right. No, I am 100% guarantee you for this one. Anything they bá fẹ́ ṣe go on song, they offer payment plan. If you want to swap your old car to collect another one, you want to ship your cars, or you want to clear it, or you want to buy cars, or you don't even know how to go about it, you they, they will deliver they, they will total or you want to surprise someone with a new car. So dear dear, pay small small instrumental payment till your money complete, and they'll go and deliver the car for you as a surprise package for someone. You can do all this you have your parent back home buy cars for them you can reach them on plus two three four eight zero two seven five three four one eight eight plus two three four eight zero two seven five three four one eight eight. They are also on Instagram, Glazers underscores automobile. let's get into it guys so there is this video of Kabiesi Baame or Neresha that is being trended and giving a lot of misconception meanings on social media for some couple of hours now it's less than 24 hours anyway well it's it's less than 48 hours rather in case you've not seen the video this is the video Am I not cool? You are. Please. Yes, sir. that particular video that you also a lot of people are saying is addressing is Oloris. That's a false news. The video is not even a recent one, so to say. It's not as if the day that it was shared online was the day it happened. It, no, that's a lie. I'm debunking that. And if you look at the video very well, you will see a lady that is beside Kabiesi. Does that lady look like one of his Oloris to you? I mean, does that lady look like one of the Oloris to you guys? I'm asking a question. This, that particular video is not a recent one, it's old. And it is for Moreme beauty contestants. It is, it was addressing. Someone was even saying he's using the microphone to address his Oloris because they have way too much. I mean, you guys should have senses now. It is, it is so disheartening that it is even Yoruba that is saying all this yorùbá ni o kẹ máa wọ àwọn bàbá yín nílẹ̀ kẹ máa wọ àwọn ọba yín nílẹ̀ asif bẹ́ni wípé ọba èmi ní palace èmi i think kábíyèsí right now is the time for you to there are some rules that need to be implement, eh, eh, you implemented in the palace i think the use of mobile phone in the palace should be prohibited for now i think so because it's actually getting out of hand people will come. They didn't, you know, share the full video. They didn't share the full video. It is a cut and join video. They didn't share who he was addressing. They didn't share the people that were. There's no single Olori in that clip. He was addressing the Moremi beauty contestants, the beauty people, the Moremi people. He was addressing Moremi people. Not his Olori. But because of what they want to use it for, they just cut and join where they need it, and decided to run along with their whatever they, that they have in mind. Just needed something to drag KBC on. It is a shame that it's coming from a Yoruba, or káàárọ̀ oòjíire. It's a shame. Pe Oba ò lè ṣẹ̀fẹ̀ àìmọye ọba tó ń ṣe ẹ̀fẹ̀ lots and lots it's it's it's it like if this law is even implemented in the there, there are some palaces that you go to that you cannot use a mobile phone there are not outside Nigeria in this same Nigeria if you go to the north tó bá máa palace wọn máa o ò lè mobile phone in the palace it is even said something like that also in Benin If our own Kabiyesi implement that law now, you will see this Yoruba people will still be the one to be dragging him. Eh, ṣó ní nǹkan tán fẹ́ hide ni, ìyànṣẹ́ lè lu wa free, ìyànṣẹ́ lè ṣe gbá, ìyànṣẹ́ lè ṣàgbọ̀n. It's because of things like this. It's because of things like this. Because àwa ní ah, ní respect mọ́, a ní ìbọ̀wọ̀ fágbà mọ́ torí pé majority yín òkùnkùn lágbàǹlé tẹ́lẹ̀ on a very good day bàbá yín nílé ò kì í ṣẹ̀fẹ̀ ìyá yín nílé ò kì í ṣe ẹ̀fẹ̀ majority wa ẹ ò ní ẹ̀fẹ̀ ẹ lágbà majority Yorùbá tó wà lórí social media nísìn majority wọn ò ní àgbà nílé ìgbájú ni wọ́n fi ń jí bàbá tó bí wọn lọ́mọ ìgbárùn náà fi ń jí bàbá ni wọ́n fi ń kí ìyá tó bí wọn lọ́nà wọn ò mọ̀ nǹkan tó ń pè ní àgbà torí wọn ò lágbà ń lé àwọn gan ò dẹ̀ gbèrò pé káwọn náà dàgbà àwọn gan ò gbèrò ọjọ́ ọ̀la pé à mo máa dàgbà lọ́la majority Yorùbá ní ìsinyìí kò sí èyí tó lágbà ń wọn. so bàbá oníbàbá ò lè ṣẹ̀fẹ̀ tó bá serious jù ẹ̀yin ó serious jù kò tẹ̀ ń ṣàyàyà pẹ̀lú àwọn tó bá wá bá ní palace tó bá tún ṣeré ìhun rèé o ẹ tún máa gé ẹ máa gé ẹ wá join ẹ wá ẹ wá ẹ wá go with title tó bá wù yín coming from Yorùbá ọmọ káàró òjíire ẹ rí i pé ó ti tán fún wa báyìí ìran Yorùbá ò lágbà ń lé mọ́ ìgbà tí àti gbárùn ni a fi ń jì àti bàbá tó bí wa lọ́mọ àmọ̀kan tó ń pè ní àgbà fẹ́ bọ̀wọ̀ fàgbà ìbọ̀wọ̀ fún wa jìnnà sí wa rere bá a ṣe fẹ́ wá ní ìlọsíwájú kò wá yé mi. He was addressing Moremi beauty contestants. Is oh, there's no single olórí in there. ṣé bàbá ń lo microphone sọ̀rọ̀ débi pé débi tí wọ́n fẹ́ báyàwó wọn sọ̀rọ̀ wọ́n á gbé microphone dání ṣé ọpọlọ wa náà ló wá jinú tó tó yẹn náà ni ọpọlọ wa ti wá jọba tó jẹ́ wípé àwa mọ̀ nǹkan tá à ń sọ lẹ́nu mọ́ ó tán fún ìran Yorùbá o tá a bá tá a bá kọ́ntínú báyìí àìfọ̀mọ̀ kó mi má ṣe kí ni kó má tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu lè tara wọlé yìí They shouldn't be, they should prohibit using the mobile phone in the palace. Henceforth because of things like this you know, ò ní àgbà ńlẹ̀ mọ́. a ní ìbẹ̀rù àbí ìtẹríba a ní ọ̀wọ̀ tá à ń bọ̀ fún àwọn ìyá àti bàbá tó bí wa tá a bá ti lè bọ̀wọ̀ fún ìyá àti bàbá tó bí wa nílé a lè bọ̀wọ̀ fún àgbà níta kò sí. If you don't respect your parents at home you will not respect other people's parents àwọn tó bá ti ń ṣépè fún àgbà tó bá ti ń bú àgbà tó bá ti ń ṣe nǹkan ságbà bẹ́ẹ̀ yẹn ẹ ti mọ̀ wípé nílé wọn ìgbà tí àti ìgbárùn náà fi ń bá bàbá àti ìyá wọn sọ̀rọ̀ nílé ẹni tó bá lágbà ńlé ni ẹni tó bá kọ́ nílé eré tó bá ní tó bá respect ìyá àti bàbá ẹ̀ ó máa ṣe kí ni ó máa respect ìyá àti bàbá ẹlòmíì níta ṣùgbọ́n nǹkan tó charity begins at home nǹkan tó bá ní nílé o ò lè mọyì ẹ̀ níta. kábíyèsí ń ṣe ẹ̀fẹ̀. ẹ ẹ wọn ò ṣe pé fún fídíò jáde ó ní nǹkan tó ń jọ ń sọ gbogbo alamọ̀ pé tí bàbá bá wà láàárín àwọn ọmọ kéékèèké bàbá máa ń ṣe ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ ni bàbá ń ṣe pẹ̀lú àwọn ọmọ Rẹ̀mí beauty pageant àwọn contestant wọn ni wọ́n ń ṣeré pẹ̀lú kò sí olórí kankan níbẹ̀ ó wá ṣe ni láàánú pé yorùbá mọ̀ o yorùbá yẹn náà ló wá ń bẹnu àtẹ́ ó tán in fact. kábíyèsí empowered three hundred fashion designers three hundred fashion designers i am surprised that gbogbo bloggers ò tí ì máa gbé there are lot and lot of things that baba baba is doing for people but ẹ̀yin eh, rí yẹn sọ achievement ẹ̀ eh, àwọn nǹkan mèremère tó ń ṣe ẹ̀yin eh, rí sọ he empowered three hundred fashion designers ẹ̀yin náà ẹ̀ wò ó. Welcome to Kembi Fashion Empire. They are your fashion remedy to all fashion items. They are currently running a promo that's going to run from 1st to 7th of November 2022 where they have all their numerous Kampala ready-to-wear lace, gele, beautiful laces, beautiful ready-to-wear laces Bubu style on all manners of style and beautiful laces and jewelries, Brazilian jewelries, beautiful designs, new designs. They are running a promo where instrumental payment is allowed as well. And you can reach them on plus 23480 They deliver worldwide and they have a show in shop that you can go in there and shop for yourself is at Ikotun Ijegun in Lagos State. They are running a seven days promo, 1st to 7th of November 2022. Come and get discount on Kampala, on ready-to-wear lace, on jewelries, on beautiful turbans, and even ready-to-wear gillies in beautiful styles and colors, different Ankaras and Guinea and Kampala as well laces swiss lace article lace any kind of lace that you are looking for it is Kembe Empire ló lè so guys let's get into it please all the other people in the house help us look at this little boy and this man Yes, so so. help us look at that two faces please do they resemble each other I'm asking a question because I don't understand. Maybe this also is trying to tell us that everybody's eyes probably there's something wrong. Maybe there's cataracts in our eyes. Nítorí wípé He just has seen ẹni So so pọ̀ ọmọ ìkalẹ̀ ni. just vomit this boy. This is his replica. This is what they call this is the definition of mini me. Honestly. He's a married man. He has a shy chic outside. He impregnated the side chick. He did collect the pregnancy. The side chick has been taking care of this baby since. He's being called out now on social media to take up his responsibility. So so is telling us that it is a lie, he's being lied upon, no. That uh, you know, that uh, the boy is not his boy, yo. That is being lied upon, no. They asked him, have you done DNA? He said no. Then how can you not say the boy is not your own? but did you sleep with the mother yes i did is your side chic yes is my side chic so how can you now say you are being lied upon lied upon bíi ti this boy even without dna pé àti ṣe dna rárá this boy is your replica honestly speaking it's just as if you vomit you open your mouth like this ha and you vomit the boy out eh eh the resemblance is too much this resemblance is is, is is, is on is on steroid honestly and yet you refuse to do DNA you refuse to call you to take up your responsibility you refuse to do DNA you refuse to acknowledge or take or to do it or to acknowledge the boy yeah you refuse DNA which one you did, so so no tell us which one you did. Go go go. tell us which one you did. how can you the only thing you are say you are being lied upon lied upon beautiful. but you say God knows the best you don't want drama which drama this boy literally looks like you honestly speaking you to try and do DNA you know if you're having doubt but without DNA with the eyes of àwọn agbada we are looking at these two of you and this boy this boy is your replica mm, honestly this boy is your if you do any DNA he tell you try to do it in three different places this boy is exactly like you Kilo Day. dé it's as if you are running away maybe the boy no your running away is the reason why he he he, he decided to call me your replicant gangan ah ah he says it's being lied upon o oh, ẹ̀yin àgbà ẹ bá wa fojú wo ẹ̀yin abiyamọ àgbáyé ẹ bá wa fojú inú wo sósó àti ọmọbìnrin ọmọkùnrin yìí o oh. ah. but all this are chic eh you will you be dating a married man then you have the effrontery to get pregnant <laughs> the kind of The kind of igboju, àbí ìgbóyà dẹni that is i shake of this twenty-first century half gan is an another another level let's say men will be men but we women are we is our senses going under the drain or what the same issue is, is coming out for yeah, chief kubuna yeah, kubuna uh, i mean chief priest that one is the only side chic is even a kenya girl the girl is pregnant heavily pregnant yo to give birth in the next a month or in in less than a month now he's he's, he's calling out Kubana chief priest too that uh, he refused he even share his chat where he was sending a picture of herself to Kubana, and he was asking Kubana, do you remember this picture do you remember how I look when you met me may God not not not let me be pregnant for a married man that I will be sending picture for him to remember me ah mo ta ká òṣìdàrú ìfàmótó ta tó mo mo tá kúrò lórí àwọn ọmọ tí n bá bí gan èé o it is worse like that you are dating a married man you have the effrontery to carry belle for a married man are you alright this is what good for the man You know the these men are supposed to be neglecting you people when you carry one yeye belle how can you be dating a married man now you are coming to Susu media the first thing is did you even think about the state his wife will be in. Mm-hmm because the, the wife now i don't understand you carry belle chief priest is telling you to go and remove the belle they ask you why why didn't you use a condom you say no he doesn't like to use condom so if the man is not use condom why didn't you as a woman why you no even flush am the next morning and because there are a lot of contraceptive pills that you can take money after pill what happened to that one eh oh you think he will leave his wife for you eh, because you think you carry gold between your legs you think there's something there's something special in your own toto abi in your own punani you think there's something that you carry gold inside your own abi what maybe you tell us he promised he was gonna stay with me he promised he was gonna leave my his wife for me he promised he was gonna do this he promised he was gonna do that for real Now today you dey know yo you you actually think he will leave his wife for you you actually wait you will be happy for him to leave his wife because of you not because they have issue oh, but because of you you don't say that there's something wrong with your brain if you believe that nonsense you don't think you need to have your brain examined if you actually believe that nonsense talk now you have carried belle you are said you does not want belle now you are dragging him to come and take responsibility that you are almost due hey i don't know over to you ẹ̀yin ọmọ ẹ̀yin abiyamọ àgbáyé o i don't know. Mm. Igbo Ibile Solutions is yes to stay. They are your herbal remedies for infections, diseases, gonorrhea, syphilis, vaginal discharge, moving pile in the body, ṣé noisy stomach ni, STD, yeast infection, or fertility treatment. Is your fallopian tube blocked, or you have fibroid, or you have ovarian cross cancer? ṣé arthritis ni? Is it low sperm count? Àbí wọ́n ta yín lọ́fà ni? Agbo Ibile Solutions. They are the confirm one. No, just order. They are the herbal remedy for any of all these things. Any of all these things. Abi is agbo jedi, akọ jedi gidi. Àwọn tó máa jẹ́ kí ẹpọ̀n yín kó máa jẹ́ kó máa dìde. Àwọn bàǹtẹ́ nǹkan burúkú burúkú ọ̀dọ̀ àgbo ìbílẹ̀ solutions lẹ ti lè rí o àbí o ò tí ì rí nǹkan ọmọ oṣù ẹ for years ni ṣé one year ni is it two years your menstrual period is not coming again and you, are, you have not yet entered menopause and you are trying to conceive fertility treatment confirmed confirmed one ni àbí it is fibroid is it infection Emo, we women infection normally deal with us some people are having difficulties conceiving and it is because of infection and you've tried all possible bless yes you are not seeing any reason to it come to Agbo Ibile Solutions. When it comes to, they are the number one solution to fertility treatment. They are the number one. Oh, people are getting pregnant. Lọ́pọ̀ lọ́pọ̀ new. They are, they are, they are, they are confirmed. Confirmed. Or is it come and come and get your confirmed kanyamata? Are you the type that when your when your man is sleeping with you, you don't normally feel it? Come to Agbo Ibile Solutions. They will get you confirmed herb that will make you be feeling it or you have low libido ọkùnrin míì a máa bóbìnrin sùn ara obìnrin yẹn kò ní move kò ní fìlì ẹ̀ kò tiẹ̀ ní mọ bó ṣe ń dùn bùkọ̀ǹkọ̀ kò ní dùn mọ́ débi kó fẹ́ fìlì ẹ̀ ẹ wá pe àgbo ìbílẹ̀ solutions o ẹ wá pe àgbo ìbílẹ̀ solutions plus two three four seven zero six three five five nine five nine one again plus two three four seven zero six three five five nine five nine one agbo ìbílẹ̀ solutions àwọn ló lè ṣe they deliver worldwide. I've had this kind of ringtone if you. you need to book for a consultation.